bí ọ̀pọ̀ ló máa ti lọ́wọ́ pé jókòó sí ìyàwó rẹ̀. Má fi lẹ̀ ọ̀lúkúlú kí wọ́n lè gbà ó jẹ́ fẹ́ ní ìyọ̀rú o. Kò fẹ́ rí ẹkún òṣìlẹ̀ kí ló máa La ilaha illallah. La ilaha illallah. Jama'a ayẹyẹ àbọ̀dé Mẹ́kà kò sí ti ń jẹ́bẹ̀. Ìkónilẹ́nu jọpá àtàjọ̀dé ìsí ń jẹ́bẹ̀ wa. Another is, ṣẹfẹ́ bá sọ́sọ́ ni. Ẹ ma ẹmọ́ rẹ̀, ẹmọ́ bọ̀ sọ́sọ́ rẹ̀. ṣẹ́ wá ń pè ní Mẹ́kà kò sí Ìsìlámù. jọ, ti ẹ́ ní àjòdé, mọ́ wá ń dúpẹ́ pé mo dé dáadáa, Ìsìlámù. Kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àṣẹ ìjù àbí àbí tọ́lọ̀un ọ̀fẹ́ àbí ìdílé ọ̀rẹ́ èèyàn lọ́rọ̀ èèyàn bí i kápẹ́kẹ́yàn mọ́ lọ jímọ̀ àgbàtọ̀ bá tó ṣe ni o tọ́dún sáà yẹn ìyẹn ti clear ẹlẹ́ẹ̀kejì Abu Khalid wọ́n bá ní tó ṣe wáàsì fún wa wípé báwọn ṣe rokiní dáadáa ó sọ wọn kóbìnrin ó ríru

kéèyàn ọ̀há sọ́wọ́ ọkọ rẹ̀ fún obìnrin ní ọkọ téèyàn fi àìmọye nǹkan lẹ̀ nínú ìṣẹ̀mí láti jẹ́yàwó fún èyàn lè bá o tọ́bá padà jẹ́ ìrúnmù obìnrin ọkọ dùn o ọkàn o ló ní ẹjẹ́ àwọn obìnrin oúnjẹ ọmọlẹ́fẹ́ jẹ́ àbójú tóbìnrin bá ti fóúnjẹ ọmọ ni ẹ̀rọ́njì ọ̀rọ̀ rẹ̀ káàrọ́njì ọmọ jẹ́ o ṣùgbọ́n tó bá ní oúnjẹ ọkọ ló fẹ́ jẹ gbogbo omi tó fẹ́ jẹ ń jẹ ọkọ ní ọjẹ́ kí sọ tún ọ̀rọ̀ sọ àgbẹ̀wú àgbẹ̀wú sí pé ìrúsẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ abẹ́wú pẹ̀mí tí ìlẹ̀wú tí jẹmáà ẹjẹ́ amọ̀lọ́wọ́ atótú àrẹ́rẹ́ látàyé ìjọ iṣẹ́ ńlá kan ní látàfin ni wọ́n èfin róbe agbójẹ́málù kán kán atótú àrẹ́rẹ́ bàbá wùjẹ́lẹ̀ pẹ̀lú ìbọ́sọ́pọ̀ pẹ̀lú àwọn ìmáàmù wọ́n ní gbogbo olùkápàdé lẹ́yìn àṣírí tó bá ṣì dọ̀lá mọ́ndé o mú èfí ìran òkè àtótó àwọn àgbàlagbà wá yọ òwe ń bẹ̀ wọ́n ní gbogbo oné tó mìírí bá ti máa kígbe àtótó arére igi arére ní ó wù ń bẹ̀ kan àlò ẹbà ń igi ṣẹ́mọ́ jẹ́ eré ọdá pọ̀tẹ̀ bá fẹ́ tẹ́dẹ́kìn àwọn haúsá máa ń jà ara ní alàkúlé gbogbo olé tó bèé bá ti gbá àtẹ́ ẹbẹ̀ mú wọn bí mẹ́ta mẹ́rin ní ọbẹ̀ wá fẹ́ ṣákírọ̀ ní wọ́n pé ah mímí wa àbú gẹ́gẹ́ra fẹ́ àbú wo ọ́n ṣe jáde ní sí tòrò bí bẹ́lẹ́gẹ́ kò sí tí ó ṣe sáàrùn díá abúṣákírọ̀ ẹ̀láwà àlejò kẹ́lẹ̀ ni àwọn tó bí márùn báyìí torí jẹ́ fi wá ṣàkírọ̀ náà ni ẹ̀bọ́n wá dá wọn lóhùn wípé bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ náà gẹn èmi náà ah oníbẹ̀ ìwọ́n náà ìwọ́n lọ́rọ́ kí náà tó bẹ́ẹ̀ rí mi ní máa yẹjú gbogbo ẹ̀ ilé yàn ọjà orogun ẹ̀kọ́ sàgbàgbà wí wọ́n ní ọkùnrin tí obìnrin tọ́kọ rẹ̀ bá máa sọ fún pé lọ mówó ọbẹ̀ níbi ojúmọ́ mú ọfẹ́ ẹ̀kọ́ ni <laughs> obìnrin ẹ̀fẹ́ ẹ̀kọ́ ìyẹ̀mọ́ tó kọ́ lọ mówó torí wípé àdàmà wọn ni pé yóò mú tẹ́ẹ̀rán yóò sì dìjà náà bàbá ìyá tó mẹ́ sọ́jà pé tọ́ ọba fẹ́ lé kọ́sọ́mà rẹ̀ lọ ọjà àwọn ènìyàn máa tàbí àwọn èèyàn kan bẹ ẹ́ lìmítì wọn síbi tí ọlọ́run ní ẹ̀lìmítì wọn sí náà dé ìgbádùn ayé ara wọn wàílá ah. wọ́n yà yọ̀pọ̀rọ̀ wàílá wọ́n tẹ́lẹ̀ wọ́n yà yọ̀pọ̀rọ̀ àbá ni ó sì níyàwó mẹ́rin ọwọ́ apín àmà kéwú fún àyàwó mú àgbà mo bí ṣe o gbogbo ẹni màrà tẹ́ bá ti ní ìdí mo ti fún ilé lẹ́yìn gbogbo ọmọ kí òun yóò sùn púpọ̀ lè kéwù ẹgbà nítorí wípé wọ́n kọjá limitation wọn ìkọjá àbẹ̀sìrẹ́ wọ́n lọ sókò parun nù jẹ̀má gbogbo ọkọ tí ọ̀bà jẹ́yàwó orí àwọn ẹbí rẹ̀ sópọ̀ ọdáran lọ́dọ́ ọlọ́run ẹ̀mẹ́ màlẹ́ o ẹ̀ẹ̀ níbi ó ń tàn ó láti gbọ́dọ̀ pọ̀lístik fàr tọ́lọ bá forí jí gbogbo àwọn ọkùnrin pátá ṣùgbọ́n náà ní ẹ̀ṣẹ̀ kan ló kù tí mo fẹ́ gbẹ́dàjọ ilé lórí bó o lẹ́ṣe báwọn àyàwó yí dẹbí wọn pọ̀ ẹjọ́ làjẹ́ náà kéré ebí bí a ṣe ìdágo méjìlá lóru nílà débí oṣù mẹ́fà mo lẹ́kì àpapọ̀ ìgbẹ̀sùgbọ́n kalẹ̀

àníyáyò ní nǹkankan ẹnu. ẹ̀ ń tà ń sọ ni pé ẹ̀ ti ń tò bí ẹ̀ láyà. àwa wo ń tọ̀ ọwọ́ ajóbe òun náà ṣùgbọ́n bíi mẹ́jọ tó náà ń sábẹ́ amọ́ tó ibi ṣe rí àìní ọlọ́run ìkẹ́ rẹ̀ pọ̀ o mọ́ forí jẹ léyìí. ṣùgbọ́n lára pọ́lọ̀ náà lọ́lọ́run kò gbérù ìsọ́dọ̀ ẹni kankan ó ti mọ̀ pé èèyàn làwa bá ṣe dá náà nù. Tàtọ́. Ẹ̀kọ́ ní alábàlá. Ṣá? Bẹ́ẹ̀ bàbá kẹ́ẹ̀nà ọba ìlọ wọlé ìtìláàtù ti ń bẹ ní pé sàágbà bá ní ìgbà ṣùgbọ́n ní nàbáyì ọwọlé ẹlẹ́ nàbáyì ẹ̀ṣìlẹ̀ nàbáyì bàbá ẹlẹ́ da inú rẹ̀ ìdélẹ̀ ẹ̀ṣìlẹ̀ kọ́sẹ́gbẹ̀ ṣùgbọ́n sáwà ámì báyìí

èyí tó gé ibi sókè ìní anúmúlà ò ibi kò sí bí mẹ́ o ibi ibi ibi ibi sátírì títò kèé inú bẹ̀lá mọ̀ wákà àrùnlọ́ ìdánsọ̀nà ẹlẹ́ẹ̀kejì o ní ká mú ibi gangan ká máa fi kan ìsàlẹ̀ àtẹ́lẹwọ́ ṣe tó sọ bí ìrùwáyà sí wọ́n rú méjèèjì nù àbáàrífà ní ẹkẹ́ rẹ̀ tẹ́mi náà nígbàtí kí ní ẹfẹ́ máa dàrú so ìmọ̀ anúmúláre alo bàbá ní alukọ́ dùnú sọ́lọ̀ báyìí tàbí báyìí bárakàlá fínú àfikún ọlọ́rọ̀bà yọrù sí yọba hada wasallallahu wasallama anabin muhammad wala alaihi wasabi wasallama tẹ́lẹ̀ mẹ́kẹ́rọ jama'a 12 tàbí àmà bẹ̀rẹ̀ ah, àfú olórí àdéhùn yẹn o ẹ̀yin lẹ tún rẹ́mi ń tẹ́ níjẹ̀bú òde o ṣẹ̀gbọ́ ẹ̀dàkùn ìyádámọ̀ ní sí ilé oúnjẹ ọ̀dà àwọn náà là ń tewáṣì fún ọlọ́ni ẹbá tó kíríkẹ̀lẹ́ ìjọ pàtàkì ìjọ táyọ̀ wọn bá dénà wọ́n rí pé fúsà ń dẹ́nu Islam fúsà fúsà ní gbẹdẹmukẹ ìdùnnú ẹ̀sìn yíyẹ̀ sí ẹ̀sìn kí ni mọ́ pè náà

tí ẹ̀bá ti pẹ àwọn èèyàn jọ fúrú rẹ̀ àtórí ẹ̀látọ̀dọ̀ àwọn àgbàfà wa ọlọ́ọ̀bà ò ní fi wálẹ̀ 12 láyọ́ máa bẹ̀rẹ̀ táà máa parí má zúrù ẹ̀dá kò jẹ̀má àkó chẹ́ǹjì o ẹ̀yìn lẹ́rán wá ń sẹ́ ló fi jẹ́ pé bí láti wá kíkó àtúbàṣò tún bàbá kí bọ́ ẹ̀fẹ́ mọ̀ tó lọ kí ẹni ìsìn bàbá alẹ́ máa bá yín dáadáa àti gbogbo wa náà o sá ṣẹ̀rífù átẹ̀lẹ̀ yìí jìnà jìnà jìnà jìnà jìnà ẹni ń fà wà ní tísà ọlọ́dún wọn máa sáì láháúlà